làwọn yahudi bá yarí ìgbé a ah, kí wá lọ́wọ́ àtún lọ́nàpọ̀ wà láàrùn àdìkẹ̀bẹ̀ láti ọmọ lẹ́tí káàdù àlèhà èyí tí láàbá ti ń dájúkọ ọdọ́sí ọ̀lọ́bẹ̀tì lọ́kìrìsì kí ló ní náà bá dájúkọ bẹ̀bọ́ àwọn yahudi bá bẹ̀rẹ̀ ẹjọ́ wẹ́wẹ́ ولله المشرق والمغرب فأينما تولوا فثم وجه الله ولله المشرق والمغرب فأينما ẹ̀dẹ́rẹ̀ ọlọ́nà mọ́dímọ́sílì mọ́dímọ́sílì so náà mùsùlùmí bá ń dájúkọ bẹ́sùn mọ́sílì wá ní kẹ́mọ́ tí a dájúkọ káàbà táàdì gbogbo ẹ̀ ẹni ọlọ́nà ni ó di ọ̀rẹ́ ẹ̀kẹ́ ló bá ń jẹmọ́ ọ̀rẹ́ ẹ̀kẹ́ ni ọ̀rẹ́ ẹ̀kẹ́ àrùn tó wá ní áyà tó wà ní gbogbo ẹ̀ áyà náà bẹ̀rẹ̀ sí lọ́tọ̀ lọ́kọ́ ibi áyà yìí ó ti àdírẹ́sì ẹ̀ báyìí ti fi wí báwọn yọ bá dájúkọ tètè àmáyà ní tiwa mọ̀ ó wà kílé o ẹ̀gbà ti tí áyà tó wà níwájú pé a mọ̀ pa àwọn áyà kan rẹ̀ ìlú áyà pàlélá ìlúbọ́sílẹ̀kù ìmọ̀ ìsúkọ̀ ni pé náà tí kọ́ sì ti wà fún yíò ń subhanahu wa ta'ala fi wá fi ọ̀rọ̀ kíbla nílẹ̀ gbígbígbí bí ẹ̀yin mùsùlùmí wáyé tó máa kún tún fà wálù wujuhakum shatara ó dájú ẹ̀ka náà فول وجهك شطر المسجد الحرام يا إيه بعد ده ما كيرو إيه ما بعد ده قول على المسجد الحرام ونرى تقلب وجهك في السماء ولنولينك قبلة ترضاها قبلة ترضاها أيوة فول وجهك شطر المسجد الحرام وحيثما كنتم فولوا ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọlọ́ọ̀bá ní kọ̀dínárọ̀ takọlùbà wájì yíká ìsàmà ọlọ́ọ̀nílẹ̀ àtẹ́rí a ti dí gbogbo bọ́ ṣe ń tọjúkọbí ìkọjúkọbí tó wù sánmà ọlọ́ọ̀ní fàlàlùwàlìyànnàkà kíblà tàbí Ọlọ́ni àwọ̀ afún ọ ní kíblà tó ọmọ dájúkọ ní ìsìnkú pé ibi tàbí lẹ́fún ọ yìí tẹ́rù bọ́ ha, ìwọ́n náà jẹ́ kí ni wọ́n yọ ọdún sí inú ni ó dùn pé á ṣebí tọ́lọ̀ padà wá fún mi rí. báwa ní wájú àkàtà sọ̀rọ̀ lọ́sídìí àrọ̀. alábìrì àgbẹ̀bí mọ̀ láti ní báwa ní wájú àkà ṣàtọ̀rọ̀ lọ́sídìí àrọ̀. ṣàgbé tó wà náà ni pé tẹ̀síwájú láyé náà tẹ̀lé ṣàtìyà máa bẹ̀ zá ìdá àwọn ìjọpọ̀ ìkìbìtìṣẹ́ ṣàtìyà náà ni pé ibikíbi tẹ́ wá dájú kọ anywhere pé wọ́n áyà yí padà wá specify ó wá ní àpò ní kíbílà tó dájú kọ láti ní fàwọ́lì wájú àtà ṣàtọrọ lè masjid al-haram yá máa dájú rẹ kọ al-masjid al-haram ẹ̀yin mùsùlùmí náà gbogbo bí kíbi jẹ́ ẹ̀bá wá wà nínú ayé fàwọ́lù wùjú akú ṣàkọ̀rọ̀ ẹ máa dá ojú yín kọ̀ náà kìbùlá a ní àyà yìí èyí tó nà sáká rẹ̀ wíwí wá já sí pé bàbá sì máa lo àyà yẹn àwọn ibi tí máa wà níbi ìrònà bílà àmọ́ bí ọ̀run ọ̀ràn èèyàn tó mọ́ jẹ́mbó al-haram nítorí pé ayá ilé yìí ó ti wá yẹn nànà níbi tó yẹ kí àbàdàjúkọ̀. mo dá nínú àwọn àfáà tó ní pé awwaluma sunsaq min ayat al-qur'an wọ́n pa ayá kan rẹ̀ awwaluma sunsaq min al-qur'an pé wọ́n kọ́kọ́ pa kẹkẹrẹ nínú gidi nínú al ilé ìwárọ́pọ̀ inú al àwọn bí ó ti gbà pé mọ̀súkọ̀ ní ọgbà fi rọ́ mọ̀súkọ̀ mú èyí ni ọ̀rọ̀ tí mo já hìdá àti àwọn ní náà sọ àwọn ní rọ́ áyà yìí mọ̀ kámẹ́tùn máànà ó sì ìtumọ̀ rẹ̀ sì gbó gbogbo ẹ̀ náà sì wà bó ti yẹ kó wà ike ìyẹn ni pé bí kíbi tẹ bá wà ní sárùkù ní sárùkù kò sí ibi tí kíní kò sí mọ̀fàtà mọ̀ wájú wọ́ ibẹ̀ náà ojú ọlọ́run ọba ń bẹ̀m̀bẹ̀ alẹ́ ni àmọ́rọ̀ náà bí sẹ̀kọ̀báàlì ibi ojú rẹ̀ tọ̀sìn àríwẹ̀ alhafiz ibn kathir alayhi rahmatullah àwọn mùsùlùmí kan wá ani hada wallahu a'lam ani to aya ila ana ti ri si àwọn fa ti sori sori si ani amo lo ba lo ba to ni majo ona mo kan rí pé ibi paya tó padà wá wá yi wá wá yi fi tasliyatu rasul sallallahu alaihi wasallam wa ashab bi gboro ba fún annabi ni tí ó wá mo paro annabi ya ta wọn sabi rẹ̀ àwọn tó yẹ pé ókùnrin ìlú mi mọ́ká wọ́n lé wọn kó mọ́ká wà fárọ̀ kó masjidahum bá mọ́sọ̀láhùn wọ́n fi mọ́sálásí lẹ̀ wọ́n fi tí wọ́n ti ń kírun lẹ̀ wọ́n fi gbogbo nǹkan lẹ̀ nígbà àwọn ti bẹ ní mọ́ká ọ̀nà bẹ́tùlù mọ́kìdìsì náà dájú kọ kàábà sí mọ́ bẹ́wájú ọba ó sì mọ́ dájú kọ àgbẹ́tù alìmọ́kìdìsì àmọ́gbà àwọn ajé mọ̀ bí náà ó dá kẹlẹ̀mọ̀ pé mọ́ká náà ọlẹ́ yílẹ̀ ala kulli hal ọlọ́mọṣà fún alágbọ̀yọ́ ọ̀rọ̀ rẹ̀ ọlọ́kùnjẹ́ kọ́rọ̀ ọ̀rọ̀ lọ ọlọ́mọṣà jẹ́ kí òye wa kí la fẹ́ mú òní pé àwọn àlfà bí wọ́n ti sọ tó pọ̀ lórí àyà walillahi al-mashriqu wal fa aina ma tuwallu fa thamma wajhullah agbọ́dọ̀ ma dájú ko qibla aya ni yeyo ama aya fa thamma wajhullah bo wa ni yun eh injo ta qibla ni ri ba de ta wa wa qibla ta ṣe kíni a ni pe ala kojuwe abe kirun irun tó ṣẹlẹ̀ táwọn sàhábí tẹ́lá ìlẹ́bí jọ náà àwábára wá lókùn àmà kíblá àmà dáfẹ́ mọ́ sí mọ́ kíblá tó kò bá ti kò ń gbà mí bí ìran bá rí ìràwọ̀ àwọn àlùfáà níràwọ̀ tẹ́tẹ́ mọ́ fi ń dá kíbla mọ̀ ààrí gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ṣáà dúdú bá bá wá rí bò láti wá ṣe kàṣírùn wa fa aina ma tu wallu fa samma wajhullah kódà kí ní sílẹ̀ mọ́ tó kí ní bíbí díẹ̀ sí yóò gbogbogbò níbi ó bá dájúkọ ọ̀nàbónú ọ̀nà kígbà lẹ́lọ́rí gbogbo òlú ogun jẹ bá ti bá níbi ó bá dájúkọ gẹ́rẹ́ ọ̀nà bẹ̀ kígbà wa ní díẹ̀ sí yóò gbogbogbò ní plate bank dish àbí mhm. àìsímọ́yà àwọn kan nínú àtàkì mọ́mọ́ àìsàn àwọn díẹ̀ náà ara délù àwárí gbogbo táwí gbogbo tàbí fi mọ́ láàárí àtúnlàwẹ́ àtàlàyé bá ti wọ́n fi bòjí wo àtún oòrùn òfin ẹ̀yọ́ ń gbọ̀n ààrí mọ́sálásí ń gbẹ̀dẹ̀ bí dálé mọ̀ pé àgbà mọ́sálásí ti kọjú wà ẹja bí yóò náà wo kíbùlá ààrí kankan àṣòro lójú tó ló fẹ́ kọjá yìí ẹ̀ àṣìrò wà náà ní o a nígbọ̀n láti máa lo áyà wà ní láìlè mọ́sílẹ́kù wà ní mọ́sílẹ́kù fa áyà náà mọ́sù wà lú wà sáàmù wájú ọmọ ibẹ̀ wọn láti máa lò mo rò pé yóò bá ìjọba níbi táàtì yá yà lẹ́nu ó sì dùkú bẹ́ẹ̀ náà èyí ò lálàyé táwọn àlùfáà sí àmọ́ bí èèyàn bá ilé ti mọ́ kíbílà ọgbọ́dọ̀ wá lọ àyà yóò kọ́ wá níwà nílá ìlú mọ́jú kó wà ní mọ́jú fún àìsàn mọ́jú wọ́n lú ọwá ń kọ́ wá kírù síbi tó rí ìsìnkú bá lọ lè kébùlà sí ká dájú kọ kíbùlà táà bá ń o odidi orígun tó dágbó ní inú orígun òun táàgbọ̀rọ̀ kékeré rúkùnú mẹ́lá arkari sọ́lá odidi orígun tó dágbó ní inú àwọn orígun kíní inú àwọn orígun òun láti gbọ́dọ̀ ṣọ́ra wa ọlọ́pùsà mi kọ̀kan wa ọlọ́pùsì ṣe àlékún ìmọ̀ fún wa àti àlékún àgbọ́yé àti àlékún ìdúró déédéé lójú ọ̀nà Islam tọrọ kó yé báyìí so ká ṣọ́ra wa ká gbá fọ́lọ́n ká gbà bá lọ́rí ká sì gbà tán yan yan ká mọ́ gbà láàbọ̀ ká gbà lóbi bí ká gbà ní kíni jọba ká gbà lóbi bí fa ẹ́ níbi kíbi tá a bá wá agbọ̀dọ̀ bá ní kọ̀tún náà bá bá wá kọ́ mọ́sálásí ọ̀rọ̀ àwọn tí wọ́n ń bí ẹjọ́ lẹ Yorùbá rèé àdíwá kọ́ mọ́sálásí tán mọ́sálásí wọ́n wà kọjú sí kíbla àti kọ́ tọ́lá padà wá discover pé ah ọ̀nà bí ìmọ̀ ní kíblà ká ní pé in tí mọ́sálásí bí yẹ kúrò lọ́nà kíblà ká ní nǹkan díẹ̀ ní kò sí wàhálà kò sí gíní jama kò sí wàhálà tó bá jẹ́ pé ìṣẹ̀rọ fún yẹ̀sí ká ní díẹ̀ náà ló bá ti ní kíblà kò náà sọ òjú àtún ṣàtọ̀rọ̀ ṣàtúrù tó sọ ṣàtúrù sí ní jíhà ọ̀nà bí sí kíblà ní bá wà ọ̀nà bẹ̀lẹ́ sí kíní ṣòtọ́ wá ní gbogbo yíyẹ mọ́sálásí kò lọ́nà kíblà díẹ̀ náà ló bí yẹ fàṣámẹ́ wájúhùlá àmọ́ká ẹ̀fì mọ́sálásí lẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti kọ̀ náà in tó kù jẹ́ ṣe ni pé ẹ̀yin tẹ́ ẹ wá sí ìrònú mọ́sálásí ẹ̀yin lẹ̀ yóò mọ̀ yí lọ sọ́dọ̀ bí kí ọ̀nà bí kí láwà èyí ò ní máa ń lé ẹlòmíì lára ògá àfàjì ti kọ́ mọ́sálásí mọ́sálásí ti wà fún ìbájú à tí báyìí mọ́sálásí so àádájú wakọ̀ ọ̀nà bí tó bá yẹ ká da ojú wakọ̀ ọlọ́pàá fún alágbèrè ọ̀rọ̀ gbogbo àwọn mùsùlùmí ẹ̀jẹ̀ á sì pẹ̀lẹ́ bẹ́ẹ̀ gbogbo àwọn àmì náà káàdì mọ́sálásí ọ̀pọ̀lú jíjí ńlá táwà mọ́ lọ ní dá wàhálà lẹ́gbẹ́ ìmí ń bẹ ìrìnṣìrọ́fù rẹ̀ ìrìnṣìrọ́fù yẹ sí díẹ̀ nìmí ìfi yẹ kúrò pé díẹ̀ tó fi yẹ kúrò a sì lè máa bí irun lọ bẹ́ẹ̀ má torí ẹ̀ jẹ́ káwọn bàbá kan wá sọ lẹ́nu ẹmọ̀ yóò wá di pé àwọn alùsùn náà wà lùsùn náà látàkàtà kátà títí kò kò sí kò sáwo ẹjọ́ mọ̀ á lọ lọ́sọ̀ ẹjọ́ mọ̀ lọ lóṣù ìwọ bá ibi wọn náà ìtọ́kọ́kọ́ fẹ́ sọ kò ṣe gínú kò yí ọ kódà tí wọ́n tẹ́lá tí ó máa kọjú sí kíbílà gan á tó lo ẹ̀kọ́ bí báwọn àgbàlagbà tí wọ́n bá ń bẹ́ẹ̀ tí ṣe gíní fi kún wọn correction kọ́ ní bá a máa dúpẹ́ sí àwọn ogun oṣù bákan náà yáyà ó ní ọjọ́ ti lọ á gbọ́ kìnnì kan ilẹ̀ èyí ò ní pé sàtàmà tó wà ní inú kéwù ọ̀tọ̀ ní sàmà ọ̀tọ̀ sí ní sọ́mà sọ́mọ̀ ní ṣorúfù láàpìn kódà ní túnmọ̀ èyí ò lẹ́mọ́ tún sí lẹ́yìn ìgbà náà àbí ṣùgbọ́n sáàmà ìtumọ̀ ti ẹ̀mí wùnáka lọ́rùn ismu makani lẹ́yìn ìbí sáàmà kódà ìbánu tó gbà mẹ́jẹgbọ́ sáàmà ká tó makana àwọn àbáwá bí yíò júwe pé aṣọ́pẹ́ lè láì makana lè láì alìmọ̀ta èyí táwọn àwọn tán sọ pé ọlọ́wọ́ ọba àwọn àṣà ìrọ̀ àwọn wá sí àwọn alùsùn náà gbọ́yí àwọn mínú ọ̀táwọn jẹ́ gbénú àmáwọ̀ ọ̀gá àwọn bẹ́ẹ̀ establish pálapàlá táwọn mọ̀tẹ́dínlá àwọn bẹ́ẹ̀ establish àwọn ọgbà tí wọ́n jẹ rí ọgbọ̀n ọlọ́run òsì níbi kankan òsì lókè òsì lẹ́ òsì lọ́rẹ̀ òsì lójú òsì wájú òsì lẹ́yìn òsì láàrin òsì níbi kankan sábà ní ọ̀tàlàyé tí ó ẹ̀jìtì ẹ̀dà kò sóde tọ́jú bá náà lọ àwọn ní pé ẹjọ́ ẹ̀ṣọ́ sí nìkan tí ó ẹ̀jìtì kí ni definition rẹ̀ ẹjí ò sí níbi kankan náà ni tí ò sí náà ni ẹwà lókè ẹ̀rí ẹwà nílẹ̀ ẹ̀rí ẹwà dọ́ọ̀tún ẹ̀rí ẹwà lókè ẹwà nínú omi ẹwà nínú atẹ́gùn ẹ̀rí ijó ẹ̀jìtì lọ́mọ ti fáìlì báwọn ọba tí wọ́n ti fáìlì ọlọ́ọ̀ ní ijó ẹ̀jìtì tọ́lọ́ọ̀ bá ti ẹ̀ màdú kò sí olúwàdé ní ojú ní o kéṣe màdúù ọlọ́wọ́ bá ń bẹ̀ àmọ́ ti tọ́lọ́wọ́ bá wà ayé nìkan ní ọ̀rọ̀ kiri ká ọlọ́run ọlọ́wọ́ bá azza min an yahwiyahu al-makan káyè kan wá gba ọlọ́run tí ọlọ́wọ́ bá tóbi gbogbo nǹkan lọ àmọ́bọ̀ ọlọ́wọ́ bá wà ọlọ́wọ́ bá ń bẹ lókè bàbá ní lókè òṣèwókè sẹ́wọ̀ ìlẹ̀ wí wá ní túmọ̀ rẹ̀ jẹ́ ìwé ni pé ọ̀sẹ́mọ̀ ti wá kó ọlọ́wọ́ bá tinú àà ọgbàgbé pọ́lọ́wọ́ bá sọ pé wáṣà kùrìsí ìlú samawa kùrìtíyù rẹ̀ lásán gan ó ju gbogbo sọ́mà sílẹ̀ lọ kùrìtíyù kùrìtíyù sì rẹ̀ mọ́wùdí ọ̀pọ̀dá mi rahman nǹkan ìgbẹ́jẹ̀ sí ọlọ́run lásán ni kùrìtíyù àdára tí ọlọ́run ọba tẹ́ bá ju kùrìtíyù sínú ẹ̀ ó dàbí iṣẹ́ ju táyà mọ́tò sórí ilẹ̀ bí 5 acres ẹ̀dá kùtẹ́ ẹ̀dìmọ́ ilẹ̀ bá ilẹ̀ kà tó lọ rẹ̀rẹ̀rẹ̀ ìfúnàtí mọ́sálásí wáyà yìí ẹkẹ̀jú táyà mọ́tò sí kí ni táyà mọ́tò ọkùnfà ìlú mọ́sálásí ìlàdùn tó sì jókù káàdù wá sọ pé orí tó fẹ́ ilẹ̀ tó fẹ́ bá lẹ́bí ti describe alìkùrìsí lẹ́gbẹ̀ẹ́ alàárṣù ṣùláàbí pé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ọba tó ní ibi tó wà ní amọ́gbọ́lówà òkè lókè gbogbo tí ń jẹ́ ẹ̀dá òkè lókè gbogbo kí ni gbogbo tí ń jẹ́ ẹ̀dá tẹba mú gbogbo sánmọ̀ méjèèje tán in tó tún bẹ sánmọ̀ méjèèje ń bẹ omi sì ń bẹ lókè rẹ̀ àyára tí ọlọ́run bá wá ń bẹ lórí gbogbo tí ń jẹ́ ẹ̀dá tẹ́wàá ọlọ́run ọba mú ara rẹ̀ wá ń bẹ lórí al-arsh so bọ́lá tí wọ́n bẹ lórí àlàáríkù kò wá sí kankan mọ́ lókè ọlọ́wọ́ bá wá subhanahu wa ta'ala àyètò lọ́wọ́ wà ọ̀rọ̀ táwọn Yorùbá máa wí mọ́ máa wí mọ́ kò sí ìdọ́lọ́wọ́ òsì kò síbi tí ọlọ́run wà ìtumọ̀ yíò tó bá wí ní pé ìmọ̀ ọlọ́run bá tí wá ní bẹ lókè lókè gbogbo ẹ̀dá yìí tí ń bẹ lókè àlẹ́ àràṣí tí àlẹ́ àràṣí náà ń bẹ la ilaha illallah àlẹ́ àràṣí ta ti wù ìlà dídé jẹjẹ kùrùsíyì kùrùsíyì sí lọ́lọ́run ló ju sánmà àti gbogbo ilẹ̀ lọ ìkọ́lẹ́mọ́ mọ́ta wí kódà ayá àdọ́lúwá ní wàyáhàmìlò arṣà rọ́bìkà fọ́kọ̀ yóò ìdí samaniya tọ́lúwá ń pé àwọn mẹ́jọ ni ó gbé àyà ara àti ọlọ́run ọba dání àwọn màláíkà kọ̀ọ̀kan ọmọ àgbẹ́bí adámọ́ ó sì mọ̀ ẹgbùn lórí 500 years five hundred wa ebe nìkan ṣe mẹ́rin èjìká màláìka ìkánu wọn o ẹgbẹ́ ọ̀tún nìkanu èjìká ìjọ òsì náà bẹ́ẹ̀ e, màláìka àkọ́kọ́ bẹ́ẹ̀ màláìka ìṣẹ́jì bẹ́ẹ̀ màláìka ìṣẹ́ta bẹ́ẹ̀ màláìka ìṣẹ́rí bẹ́ẹ̀ màláìka ìkàrú bẹ́ẹ̀ màláìka títí tó fi wá dé mélòó mẹ́jọ kéyìn nípa màláìka nìpé àwọn adẹ́wà bẹ́ẹ̀ bí ọlọ́run ọba dáníkọ́ bíbẹ tọ́lọ́wọ́ ọba ń bẹ lórí àràárù kéèké láti àárà sí ìwé wá ní tọ́lọ́wọ́ ọba wá bí ìfẹ́ lè lórí gbogbo ọlọ́wọ́ ọba fi ń lọ láàrin ibi ṣe kí ni ibi ń lọ láàrin ibi ń lọ agbára rẹ̀ ní tí wá ń bẹ lórí ẹ tó wá rọ̀gbọ̀ fún síbẹ̀ ni ẹ tó wá àgbàtara tó wá ẹ tó wá jòkó ni ẹ tó

táàmà ẹnu mọ́ sáàfì mọ́ rinlẹ̀ fọ́lọ́hún òun náà ni ta bá rínú àkọọ́lẹ̀ pé ó fi rinlẹ̀ fún ara rẹ̀ a rínú Al-Qur'ani ní Muhammad sallallahu alaihi wasallam ọkànù ẹlẹ́ẹ̀kejì ayá ni a mú wá mú bẹ̀ pé ó ní wájìbù wájìbù kí ni wájìbù ní lárúbáwá face àmì náà àbá àlejò sí jihad

wájú tọ́ ẹni tí gbogbo àyíkó ti tò yìí tí a wá sọ pé a ah, kódà bí tọ́ lọ́run náà ti rí nù bó lọ sí mọ̀ àìkẹnu gbọ́mẹ́ ijú wọ́n kàn ti lẹ̀ ní tẹ́tọ́ ọlọ́run ti fi nílẹ̀ fún apóhun ní fèsì ó ní bó ní fèsì ọlọ́run ti wá rí odìjọ́ gbé lálẹ́ kìyàmọ̀ tọ́lọ́ láàrin ohun tó ráàrin jọ́ gbé lálẹ́ kìyàmọ̀ ọlọ́mọdá kìí àdégbó lọ sí orí àwọn máa jẹ́ lọ́nà kan ní oó kódà wọ́n ní jọ́ sábà rí ọlọ́run yìí la ilaha illallah gbogbo ọmọ àdìjọ́ náà lọ́wọ́ ti ṣe gbogbo rẹ̀ gbogbo gbádùn àdìjọ́ náà gbogbo nǹkan dùnú dáláàrí láàrìjọ́ náà wá rí inú ti máa dùn ara wó ti máa yá èyí sọ bá àwọn ìfẹ́ra mi lọ́ba àdìjọ́ máa ń bẹ lọ́wọ́ ara wó ti máa yá inú wó ti máa ara wó kàn níbi ẹwà èèyàn máa àdìjọ́ náà ìjẹ́ mo ti tẹ́ yín lọ́rùn ọlọ́run ló dúdú gbádùn láti rí gbogbo gbádùn kí ní gọ́mà tó ń bẹ tí mo tún lè ṣe mú yí ààyọ ọlọ́run tí ìkan mìtún bẹta lẹ́yìn lè gbogbo adùn ìdùnnú rẹ̀ inú wá kàn tún ara wá kàn ìyá pẹ̀lú inú àwọn àdìjẹ́ náà inú ó kàn mọ́ dùn ara ó kàn mọ́ ṣe gínú ara ó kàn mọ́ yá ni ìdí ọlọ́run inú wá kàn tún ara wá kàn ìyá ni ní ìdí kẹta mọ́ ọlọ́run àmọ́ tún ní olè kan tún ṣe mọ́ yí ẹni nígbà náà ọlọ́run ọgbó wà ká gàgá tó fi bóra rẹ̀ tàbí nínú ẹni yóò wá kàkú ẹni kété tó bá ìjẹ́nà bá fojú gan ní ọlọ́mbá yìí ọlọ́mọ́sá fi ní àti nínú wọ́n kété tó bá ìjẹ́nà bá fojú gan ní ọlọ́pẹ́ ẹ́ sọ́lọ́wọ́ rẹ̀ ìdùnnú tí ó wọnú ẹ̀mí wa kò wá ní sínúnú kan tá a tún rẹ̀ gbogbo wọn náà tọ́bẹ́ wà ìjọ́nà wọn náà jìnà sí wà náà máa kírun àní ọkírun ọkí ọgbà wọn ìgbà máa kírun tí wọ́n náà lè jẹ́ ìtọ́nà àwọn tí wà ìjọ́nà ọlọ́dún àti ìnà máa ìjọ́nà o tó níbi rírí ọlọ́run ọba yẹ inú wọn wà dùn á sọ́lọ̀ lárí ẹ̀ tó níjọ́ náà tá a bá wá rí kéje tara tó wà lérí ní ìjọ́ ọ̀rọ̀ ọwà rí gbogbo ẹ̀ pẹ́tọ́ bí pẹ́tẹ́ ọlọ́run ti nílé kò wá síbi lójú rẹ bá kàn lára ọlọ́run tó ní gbòmọ̀ ọlọ́run ti wá lọ́mọ àdìjẹ́ náà ọlọ́run ti wá lọ́mọ àdìjẹ́ náà ọlọ́mọ ti wá lọ́mọ náà ọlọ́mọ ti wá lọ́mọ náà ṣò áyà yìí ó tún fèrè lẹ̀ fún wa pé ọlọ́run bá wá ní kí ni wọ́n níwájú olúwa ní inna Allaha wasi'un 'alim inna Allaha wasi'un 'alim ìyá yìí là ń dúró olùwánú ọba tó gbáyì tó ní mímọ̀ ní mímọ̀ lọ tí ń dájú pé àtìlágúkọ náà ní àlùwáàtẹ̀ lèyàn fi máa jẹ́ abdul wáàtẹ̀ tó jẹ́ pé àwọn ìbá bá àbájẹ́ tán àdùnwáàtẹ̀ ni ó àwọn bá sọ ní kíni wàsíù ah, ọlọ́run sànú yorùbá ó gbogbo àwọn wàsíù wà níbẹ̀ lára wa ni Ali Abdul Ali ọ̀tọ̀ wá ní Al-Ali bin Ayn ọ̀tọ̀ sí ní alhalim bilha ọlọ́run náà méjì jẹ́mẹ́jẹ́ halim oníṣúrù alim onímímọ̀ nù bàbá ní abdul alim ẹrú ọba onímímọ̀ abdul halim ẹrú ọba tó ní sùúrù abdul aziz ẹrú Hmm, abdulaziz ọgbọ́lá ìfì láńsí ẹ̀ ọ́dùnkọ̀ láìsí náà ọ̀dọ̀ làwọn tí ń pe láńsí ọ̀dọ̀ tó làwọn ẹ̀rọ mìí láwọn tó pe láìsí ìjọ tí mo tó mọ̀ pé àti láìsí àti orígbọ̀dá kan bẹ tàbí kéré jù báyìí lọ orúkọ islam fún àwọn ọlọ́bìn lọ́wọ́ alágbàlagbà fún ọ̀rọ̀ ah, ní àpàtìgbàtí ah, ẹmọ sọ́nà nùgbò àmórúkọ mùsùlùmí níbé létà létà tẹ́lú àwọn àgbà ló ní àbá abdulaziz náà di la ilaha illallah ẹwú kọ tó dáa ẹwú dáa marudiyya ọjọ́ ní kíní mọ́rílì mọ́rílì àá nìfà ọjọ́ ní kíní mú fún alákọ̀ọ́sá àṣàánú wọn ọlọ́fún alámọ̀yé ọ̀rọ̀ rẹ̀ alákọ̀ọ́lẹ̀ ha áyà tí ibi tá gbólé ní ìlú ló bá wá ní ọjọ́ nílò ọjọ́ mẹ́jọ a máa lọ síbi áyà tí ó tẹ̀lé فيأتي أتوقع عبد ومنه وكرمه وعلمه وفضله أن يزيدنا وإياكم متقبلا وشفاء من كل داء صلى الله وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه اجمعين اذا علمي اتقال اوكي يمين تفضل عليكم السلام ورحمه الله يبغى bó dà bí èèyàn fi bí èèyàn tó wò àmọ́ tí èèyàn máa ráyè pé yára tí nǹkan wá bá yàn ń pé èèyàn lè dàgbà yá tó jẹ́ wọ̀ wọ̀ yàn nílò wá pẹ̀lú kí wọ́n ní ọ̀rọ̀ àti mọ́tò ìpín ọ̀mà tó wọ́n ní bá yàtọ̀ pátá ìwọ̀n ìgbà yìí tó ọgbọ̀n ìgbà lẹ́lẹ́ ní ìwọ̀n ọ̀yàn pé ara ìka ń sọ láti ká àti abáfẹ́ kírun a ẹgbẹ́ kí ló ń ṣẹlẹ̀ yìí bẹ́ẹ̀ kó wà yẹ pé kíní kí sálọ lè dínà ọ̀nà hmm, ìmọ̀dé ṣe ọlọ́kùnlẹ̀ ha tí a bá fẹ́ sí ọ̀nà rẹ̀ àjọjọ ní ká kọjú wa sí kìblà bàbá wa ń bẹ lórí nǹkan ọ̀gbìn bó ní ká ti ṣe tó bá jẹ́ sí ọ̀nà rẹ̀ bá fẹ́ sí ètò jẹ́ sílẹ̀ gangan ká ní nǹkan ọ̀gbìn táwọn wí òun yà ń bẹ lórí àwọn àlùmọ́tò àwọn àlùbọ́ọ̀sì ńlá àwọn àlùkàbáwọn ní tó jọ́rọ̀ ìlú ti ká páàkì mọ́tò wa ká sálù àlá ká kí àwọn àmọ̀kọ́lá gbá ìbà wá sí kọ́lá ní àbáwàtájọ́ ń lọ́kọ́lá jọ ní mọ́tò ọkọ̀ ìlú lálọ́wọ́ ẹ̀jẹ̀ àtàjẹ́ ìtàwọn ọkọ̀ ìlú tọ́mọ ń sábù náà mọ́ sábà ní wọn mọ́ dúró sí ẹ̀yọ́ ìgbòlọ́yọ̀ ibi ọdún mọ́ ìkàlùkù eh, ti ra ibi gbogbo ayé ti rà kàrá ọ ìwọ̀bọ̀ ẹgbẹ́ kan bẹ́ ṣàlùwàlá tíkíní kínú tọ́ọ̀sì tó bá wá yọkọ padà mọ́ arákàrà rẹ̀ ńgbà náà mọ́tí kínú mọ́ra abẹ́kàrà bàdé ìlú náà àkàrà ló mọ́ra kíjí tọ́kọ̀ bí wá sí wa ní ah mọ́tò yìí ò sì dúró bá kínú wa ìrún ló yẹ kọ́kọ́ kí torí pé níbi ká pàṣì ká kínú yìí gbogbo àwọn májẹ̀mú tó de ìrún á rí ìdíkínú àríwójútó káàlò ní fẹ́ẹ̀dì láwà yóò jẹ mọ́ sábà rọrùn rẹ̀ kí o pẹ̀lú rọrùn tọ́ ọkọ̀ wájú ibẹ̀ làwọn àbá àti wá ní àwọn tó pọ̀ lọ́wọ́ àwọn mí gbọ́kọ̀ wájú bá ibi tọ́kọ̀ bá wà káwọn báwo láti fẹ́ mọ́ sílà àbẹ̀ lára àdúrà bí ìyẹn bá ti wá wá rọ̀ wá lọ́rùn máa bàbá ṣe lọ alẹ́ rùkú mọ́ bàbá ṣe lè ṣùjúdù mọ́ bẹ́ẹ̀ náà ní káàkiri tẹ́tẹ́ ní bẹ́ẹ̀ náà ní káàkiri ṣe àmọ́ kápọ̀lú sí ìgbà àwọn nínú àwọn alfáàsì ní à tàbá ti gbìyànjú takbiratul ihram tàbí sọ́nà fílà ní tàbí sílà pé bàbá ń kí tó kù lọ bí tàbá dájú kan gbà náà àwọn ilé sọ yóò àmọ́ ẹ̀rí rẹ̀ òòrùn ẹ̀rí tó múná lóko wá sọmọ́rọ̀ àwọn ọmọ tààrí látọ̀dọ̀ àwọn àlùfáàmì so yí tó wá jẹ́ kí ní gangan káàkiri ara wa lè mọ̀ wípé ká gbìyànjú bò láti ká gbẹ́ tí mọ́tò fẹ́ dúró torí pé níbi dídúró yẹn gbogbo orígun oorun yóò ṣe kí ni yóò pè é a bá lọ tá a bá a ah, aago mọ́kànlá la fẹ́ gbéra yìí zoo yóò ti wọlé lágbo kan á ti wọlé lágbo mẹ́rin kọjá Ìbàdàn ti lá lọ gbogbo kómi lè kómi àti tráfíkì mú kò mú nígbà tí wà ní dago mẹ́ta àbọ̀ láti kí ni àdébàdàn tó wá jẹ́ bẹ́ẹ̀ káfẹ̀ kan wá jẹ́ àdébàdàn káwá máa lọ ṣe àlùjámù olùmọ̀ akọ ẹni pé kálọ̀ rí kàn báyìí méjèèjì fún bàbá tí ń bẹ nínú àdúgbò àǹfààní ká kàn báyìí ìrun zuhu àti ìrun áfíríkọ ó ṣe kí ni ó àǹfààní ká báyìí ìrun magrib àti ìrun ìṣáìpọ̀ ó wà tẹ́wárí combine bàálà lè àmì ìgbà lè combine ní èdè pọ̀tà wí yìí ó lè jẹ́ jamu muqaddam ó sì lè jẹ́ jamu um, muakhkhar ó lè jẹ́ pé ń ká tètè combine ìyẹn ni pé àti akadọ́dọ́ bẹ̀rẹ̀ sí ní sáàmù gan àyíbá tí ń lọ lọ́nà àsìkò orun zúrí wá tó wá tí náà lọ bàdàn ní ẹ̀kan nìkan àbá ń lọ lọ́rin àwa dé bàdàn nígbà agbó kan àwa dúró bàdàn bá a bá ṣe kí zúrí wá májídínlé káfà látàrí ní kò bá adákò mẹ́fà látọ́dé lọ ní kò sí wàhálà máa a ti ṣe ìdámọ̀ ọ̀rún mọ̀kọ́dà wàádẹ́ adáàbà pé a ń gbà tábà ti débi ká ń lọ àsìkò oòrùn áfírí kò ní kí kọjá káwá ní sùúrù bí ká lọ bí ìdámọ̀ ọ̀rún mọ̀kọ́ amẹ́ríkà kò bá ìjẹnu plane bá ti sọ ìrìn amẹ́ríkà wòye wọ́n mọ́ sábà ṣe ìṣẹ́lú bí ó tó dípò wọn ní àjò kódà àsìkò àǹfààní kó kí ìwò wà yóò wá jù yóò sọ́ra yóò sọ́dẹ̀ fíìlì fúnra rẹ̀ tó bá dé lọ rẹ̀ tó wà máa lọ san gbogbo ẹ̀kọ́ àti zúrí àti kódà ìlòmí kò ní wulẹ̀ sí dọjọ́ mọ́ tó bá dé lọ́gbẹ̀jọ́ àwọn ìgbónù dáwọn àfáàfá sí ẹ̀dá kò mo travel lánàá ní wàhálà mọ́tò yẹn wá pọ̀ ìwádìí kí wàhálà mọ́tò pọ̀ tàbọ̀ <laughs> kàrùnkún torí pé ọlọ́wọ́ bá tó ṣe rú lọ́rùn débi pé bó ti ṣe lọ́rọ̀ èèyàn fún wa tó ló wo òforíkì wa ká mọ́ ti rìn condition tá a bá bára wa ọlọ́wọ́ bá sì bára ó bá wa wò ọlọ́mọṣẹ́ àfọwọ́ ẹ̀tọ́ ọwá bí òta wá wí ti ríbi kí inú mọ́tò àbó ríbi kí lẹ́ni ukraine àwọn ni ìjẹ́ ni ó ní ó tún wá tàn ìrún náà tí yóò tún wá tàn padà onítàn padà náà ó ti kí n tó jẹ́ ọ̀rọ̀ ẹ̀tọ́ náà ọlọ́mọsá ìyàtọ̀ ṣe kéjọ náà ẹgbẹ̀ láàrin méjèèjì átíyà òun ló kọ ìyàwó fìràwọ̀ àáṣà òun ló kọ ìyàwó àdẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam àmọ́ ìdàrúdàpọ̀ kan mẹ́bẹ̀ lọ́dọ̀ àwọn ìyàwó átíyà ẹlòmí ìbárẹ́ẹ̀sì yóò sọ bí kò fẹ́

later ní tó wá ń ti àríkátà gan lóbi àdáti àtà ọlọ́wọ́dà fún alágbóyí ọ̀rọ̀ rẹ̀ so meanwhile ààrùn yóò ti pè yìí kí ní kan bẹ́ẹ̀ nínú ṣẹ̀ríà oníbáwọn orúkọ tó bá parí pẹ̀lú ya ya ààrì yóò pàtà rẹ̀ yóò wá kú ṣe àmọ́ ìgbà wà ń tẹ́ ilẹ̀ Yorùbá ní pé ayí kò lọ ẹmọ́jà ti bẹ́ẹ̀ mọ́ láàrín bá òkàjẹ̀ rẹ̀ fi ara pé ọmọ wa ìdáàdì pé ayí ayi kí ni ẹnìkan jẹ́ àbúwá aisha adẹ́gbẹ́ kí ni àbúwá ayi pẹ̀lú àbúkí ni aisha irú yìí àlàrẹ́kọ̀ọ́rẹ̀kọ́ láti inú súnà látọ̀dọ̀ àdẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ọlọ́mọ́sá fún aláàmù ní ọ̀rọ̀ tẹ́yì ọ̀tọ̀ sámẹ́tí dágbógún ọlọ́gbógún adígbìn àdúnyà adígbìn ẹ̀ẹ́dẹ́gbìn ọlọ́mọ́sá fún aláàmù fọ́bọ̀ ó lè rí Ah, ọjọ́ mélòó ni èyàn fi máa ń ṣe kọ́sùrù àbá ń jẹun pọ̀ bàbá ń bẹ ní ìrìn àjò ẹnu àwọn àkókò lórí eré mo sì lérò pé insha Allah ta'ala ó sì ṣe ká padà débẹ̀ hmm, àmẹ́nu kò lórí kí lórí eré àwọn míì gbà pé oríṣiríṣi ọ̀rọ̀ làwọn àlùfáà sọ kìí sọ̀rọ̀ kan kìí sí mẹ́ta kìí sí mẹ́rin àmá ní dáhùn sókí Allahu a'lam lópin ìgbà tẹ́ni tí rìnrìn àjò bá ṣe ríra rẹ̀ ní arìnrìn àjò ó láǹfààní kó ṣe kọsùn sọ́lá lópin ìgbà tí bá ṣe ríra rẹ̀ ní kí arìnrìn àjò ó láǹfààní kó ṣe kọsùn sọ́lá ó dèrò ọlọ́mọsáfún alágbọ̀ọ́yì. ọdún tí ènìyàn lè lo ọ̀bìnrin àbí báàgì tó ń ṣe ìdá lè fi kọ̀bùrí gbé báàbí láti báàbí gbé kọ̀bùrí àwálá kan ló gbólò wá bí gbéra wọn torí kílẹ̀ ní pé méjèèjì ìdájọ́ kan náà ló gbé wọn àwọn àlùfáà gbà pé àti kọ̀bùrí o àti bàájú tàbá ilé ti ṣe àti ṣèforí ìkanlẹ̀ ìgbàgbé tẹ́lifásí lára onífẹ́k àtàwọn mazahib ó ní pé ìgbà wo ní kọbùlítà jù tó wà pìfẹ́rẹ́bù ju bàájú lọ ìgbà wo sì ní bàájú wà pìfẹ́rẹ́bù ju kọbùlí lọ olóbi gbogbo àwọn àlàyé táàmọ̀ gbọ́ péyàn bá lérùn béèyàn bá gbàgbé tí ó mọ̀ pé sóun léhun kún ni àbóhun dé òkú torí sábà bí mẹ́ta tí mọ́ mú wáyé sáré kọ̀bùlé àdúgbà àdúgbà nù ìjọlù sáré ìmá kaléhun kún ìmá kádé nǹkan kù nínú òun ó di mélòó ìmá kíyè méjì ó bá wa lórí ìrún ká mọ́ mọ̀ pé nígbà mú kí o lẹ́sàn ṣé mo rùkú àbí mo rùkú ṣé mo sùjúd àbí mi ò sùjúd kẹ́díbáwò bùdó àlàyé fẹ́jú o àmọ́ àwọn àlfáà gbà pé béèyàn bá wá lérò fún kó ṣe gínú kó ṣe bàbí bó bá dínú kù kó ṣe kọ̀bùlí bó bá níyè méjì pé mo ti kí láàrin èkí báyìí kó ṣe kọ̀bùlí tọ iye ò ní wọ́n ń sọ ní mọ́bí àbí tó rí bẹ́ẹ̀ ní àmọ́jẹ́ pípí wọ́n ti ní àti kọ̀bùlíhùn èyẹ́ wá ti bàádí mẹ́ àbí bí wọ́n ti ní àti bàádíhùn èyẹ́ wá ti kọ̀bùlí mẹ́ tó wá dáná ìdáná alìmòhìmù nípa ti ṣe sùjúdù ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء ìyá yìí ni àádùn sí ní ẹni tó bá nínú ọ̀la insha Allah ta'ala a máa pàdé ní umdatul ahkam ti iminillahi ta'ala bákan náà àwọn halkọ̀ wa tí wọ́n lọ ní àárín ọ̀sẹ̀ àti fẹ́ yí padà àbá ó ṣe é ṣe ó ṣe pé ẹ̀yìn fájìlì láwà gbé sí ní yóò wọ̀n kàmí káàkiri máa ń lò lọ́jọ́ tí ó ti pẹ́ ó sì ṣe bẹ́ẹ̀ ilá àmọ́ wá tí ó ti ń bẹ́ àti gbogbo ẹnu gbogbo ọkàn ti sáyẹn báyìí àwọn ọmọ ìyá wa tí wọ́n ń fólò ọ̀rọ̀ nìfà عن الصحابة الأطهار والأئمة الأخيار نقول عن الصحابة رضوان الله عليهم وبعثي أن يتعرض بملل وسيين كبير